بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الثناء كما أثنيت على نفسك ما لنا رب ولا إله سواك فالخير خيرك أختم لنا هذا الشهر المبارك ما ينفعنا في الدارين من بركاتك ورحماتك وخيراتك فصلاتك الكاملة وسلامك الوافي على خير الثقلين الجن والإنس من خلقك أما بعد فيا عباد الله إننا منتهون من هذا الشهر المبارك بعبادتين جليلتين أولاهما صدقة تجب بالفطر من رمضان المسمات بزكاة الفطر وحكمة مشرعيتها هي الرفق بالفقراء بإغنائهم عن السؤال في يوم العيد وإدخال السرور عليهم في يوم سر المسلمون بقدوم العيد عليهم وتطهير من وجبت عليه بعد شهاد الصوم من اللغو والرفث روى أبو داود عن ابن عباس رضي الله تعالى عنهما قال فر رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر شهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات حسن النووي أيها المسلمون فقد دل هذا الحديث وحديث ابن عمر رضي الله تعالى عنهما على وجوب زكاة الفطر حيث قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان على الناس صاعا من تمر أو صاعا من شعير على كل حر أو عبد ذكا أو أنثى من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة متفق عليه هذا فقد أثيرت الخلافات الشديدة حول أداء القيمة أي إخراج هذه الزكاة نقودا على القولين يعني القول الأول قول الحنفية وبعض تابعين كالحسن البصري وسفيان الثوري وعمر بن عبد العزيز والشيخ الإسلام تيمية رحمهم الله جميعا أنه يجوز دفع القيمة في صدقة الفطر بل وأولى ليتيسر الفقير أن يشتري أي شيء يريد في يوم العيد لأنه قد لا يكون محتاجا إلى الحبوب بل ومحتاج إلى ملابس أو لحم أو غير ذلك فعطاؤه الحبوب يضطره إلى أن يطوف بالشوارع ليجد من يشتري منه الحبوب وقد يبيعها بثمن بخس أقل من قيمتها الحقيقية هذا كله في حالة الجسر ووجود الحبوب بكثرة في الأسواق أما في حالة الشدة وقلة الحبوب في الأسواق فدفع العين أولى من القيمة مراعة المسند الفقير والقول الثاني قول المالكية والشافعية والحنابلة أنه لا يجوز دفع القيمة لأنه لم يرد نص بذلك ولأن القيمة في حقوق الناس لا تجوز إلا أن تراض منهم وليس بصدق الفطر مالك معين حتى يجوز رضاه أو إبراؤه عباد الله فالراجع من القولين والقول الثاني فلذلك الأمور التالية أن الله تعالى أمر عباد المؤمنين بطاعته وطاعة رسوله صلى الله عليه وسلم طاعة مطلقة وعدم تقديم أي قول كائنا من كان على شرعيهما قال الله تعالى وما كان مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخياط من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ثانيا أن حديث ابن عمر رضي الله عنهما نص في إخراج زكاة الفطر أقواتا ولم يرد نص لا موضوعا ولا تأويلا لإخراجهما نقودا فقد كان الناس في عهد رسول الله صلى الله عليه وسلم أشد منا فقرا وبؤسا ومع ذلك لم يجوز لإخراج نقودا بل فرضها أقواتا وفي البخاري عن أبي سعيد الخضري رضي الله عنه قال كنا نعطيهما في زمان النبي صلى الله عليه وسلم صاعا من طعام أو صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من زبيب فلما جاء معاوية وجاءت السمراء قال أرى مدا من هذه يعدل مدين ولا ناحية نقلية وفي ناحية أخرى ناحية عقلية هي أن النظرة الصائبة إلى واقعنا نيجيري تعلمنا أن حاجة عوام الناس ليست إلى اللباس كما قال أصحاب القول الأول بل حاجتهم إلى لتعام المنصوص عليه في الحديث المذكورة آه الله تعالى أعلم بمصال عباده واحتياجاتهم أم علماء يا أهل الإسلام فالمنصوص به في المسألة واداه وأقواتا كما هو صريح في الأحاديث الصريحة فالمسلم الفاطني فالمسلم الفاطن يأخذ دينه من كتاب الله تعالى ومن سنة رسوله صلى الله عليه وسلم صحيحة لا من اجتهادات الفقهاء المخالفة لهما فيعمل باجتهادات في المسائل التي لم تكن مقاصد الشريعة واضحة مفهومة في النصوص الوارثة فيها فأما في غير ذلك فيتبع النص الصريح فلا يقبل أو فلا يقبل أي اجتهاد خاطئ فقد قيل لا اجتهاد في مرض النفس فبان بهذا الحديث المذكور أن العيد فتنظر إلى الله تعالى بأسمائه الحسنى وصفاته العليا أن يتقبل منا تقرباتنا كلها في هذا الشهر وبعده إنه يتقبل من المتقين أرى طرف الله سبحانه وتعالى ọlọ́run ọba ti ẹni ọpẹ́ ọpẹ́ ọlọ́run bó ti tọ́ fún títóbi rẹ àti bó ti tó ní ọlá rẹ ọpẹ́ tàà fún ọlọ́run ó tọ́ fún agbára tó ní ti tó a ń sẹ́yìn fún ọlọ́run bí wọn náà ti sẹ́yìn fúnra rẹ̀ a ní ọba kan a ní olúwa kan fún rọmùdọ́nù tí ń lọ sópin yìí abẹ̀wọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́sẹ̀ bá parí rẹ̀ láyọ̀ àtàláfíà kó parí rẹ̀ fún wa pẹ̀lú tí ó wúlò fún wa láyé ní àti lójú alkiyama nínú àwọn àlùbáríkà rẹ̀ àwọn ìkẹ́ rẹ̀ àti àwọn orí rẹ̀ ìkẹ́ ìwọ ọlọ́run àti ọlá rẹ̀ tó péye kó mọ bẹ́ẹ̀ tí oṣù ọ̀wọ̀ oṣù albarika bá ti parí rẹ̀ yìí iṣẹ́ ìjọsìn méjì ló tóbi jùlọ fún ẹka fi parí ẹ̀ àkọ́kọ́ nù rẹ̀ òun ni ma yọ zakatul fitr èyí tá màláwùjọ wa sí jákà yíyọ Ramadan ẹ̀kọ́ ń bẹ Islam ṣe lórí òun ni fi ṣe ẹ̀dẹ̀ fún àwọn aláìní àwọn tálíkà káfí rọ̀ wọn lọ́rọ̀ kúrò níbi kẹ́ máa tọrẹ káàkiri lójú títì àbí lójú pópó ní ọjọ́ ọdún kámúdùnú náà bá wọn náà ní ọjọ́ tá mùsùlùmí náà bá eléyìí kan ìkejì káfí sí àfọ̀mẹ́ kúrò níbi àwọn tá a kù sí níbi ọ̀rọ̀ ti gbé nígbà tá à ń náà àbí àwọn ìwà míì tó kù díẹ̀ tá a wù tí ń bá ìwọ̀n láyẹ̀ jẹ́ bá a ọlọ́run fòun náà yóò fi ṣèpẹ̀sẹ̀rẹ́ fún wa ń já sí wípé hekima méjì ọgbọ́n méjì ní ń zakatul fitr tá ọgbọ́n sàkọ́kọ́ kó àti ìdùn àwọn aláìnínú lóòjọ́ tí a bá ń sọdún ìkejì ní wípé bí ti ń gbàwẹ̀ yìí náà òun dáwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan náà bó fúnra mà zakatul fitr yóò mú kó fọ àwọn èérí àti àwọn ìdọ̀tí inú àwẹ̀ tó gbà kó fọmọ́ kó nínú súnẹ́ni rẹ̀ kọ́lọ̀n kó bá yọnú sí kó bá kẹ́ oníbùnà Abbas wọn àti bàbá rẹ̀ kọ́lọ̀n kó bá yọnú sí wọn ó ń sọ wípé ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ṣe káyọ̀ zakatul fitr ó ṣe ní ọ̀ràn yẹn ìmọ́ra faláwẹ̀ kó fi fọyín tí ń jáwẹ̀ sáláwẹ̀ gbà kó fọmọ́kùn bí èérí àwọn ìsọkúsọ ọ̀rọ̀ kan tó ti sọ àbáwọn ìwà tó kù díẹ̀ káàtó kan tó ti wù minallaji wa rafad wa tu'matal masakin kó sì máa jẹ oúnjẹ fáwọn aláìní man addaha qabla salati fayya zakatu maqbula ẹni bá yọ zaka yìí zakatul fitri tó bá yọ ṣáájú ká tó lọ kírun zakatọ́lọ́hun gbà lọ́wọ́ rẹ̀ ní o wa man addaha ba'da salati fayya sadaqatun min sadaqat àmẹ́ríkà ti tún gbàta kírun tán lóòjọ́ ọjọ́ ọdún nítẹ̀ wá ń pín jákà yìí káàkiri fáwọn tí wọn ò ní ó kàn tọrẹ àánú nínú àwọn tọrẹ àánú kan ló ṣe síwájú ọlọ́run ọlọ́run ní ìgbà ẹgẹ́ bí zakatul fitr fún tó dúpọ̀ kò ní mú láàkáyè lọ́wọ́ ọdún kú ọlá ó kọ̀ tún lápèjúwe gbogbo kó wá ń sá lọ sọ́tún wọ́n ń sá lọ sósì wọ́n ń palẹ̀ mọ́ fọ́dún wọn ò ní kẹ̀kẹ́ tí ó jẹ kò sí nǹkan tó fẹ́ fún ìyàwó àtọmọ jẹ àbókó tiẹ̀ ni àbálẹ̀ ní bákan náà ni a fi lọ kírun ìd ó lọ ìd yẹn lẹ́ni tí ó sunkún lọ ìd ni àwọn ọmọ rẹ̀ náà wọ́n banújẹ́ lọ ìd ni a wá kírun tán ìwọ́sẹ̀ wá ń pè pé wá gba ẹ̀wà yìí àbí wá gba yangan ni kó ipa kúrú ṣe kí ni gbogbo àwọn kan wọ̀nyí àbí nígbà tá a gbà wẹ̀ tá a kí tá a dé sẹ́lọ̀sẹ̀ wá ń gbólùbọ́ fún ká tó lọ ìd ló ti fún láwọn kan wọ̀nyí tọ́kàn tí ẹ náà ti balẹ̀ wípé bá a bá darí ìd àbí tó lọ ìd ìjọ náà gan a lè balẹ̀ wípé lẹ́ni báwọn ìtókù bá ń yayọ páwọn sọdún àwọn náà bẹ̀rún àwọn tí a ma yayọ rẹ̀ musulmi òdodo hadith ibn abbas yìí hadith ibn umar gbogbo wọn sahaba ni wọ́n kọ́lọ̀ kó bá yọnu sí wọn in fi yí wa wípé ọ̀ràn yẹn ní káyọ zakatul fitr ó sì yẹn láàánú bá yẹnu jẹ́ wípé àgbàlagbà tí wọ́n bí sínú islam tọ́jọ́ orí rẹ̀ ti lé ní 80 years táà lè sọ pé 85 sí 87

gbogbo ń tàbá mọ̀ pẹ́nu ń jẹ nínú oúnjẹ ọmọ láwùjọ láti yọ múdù mẹ́rin fórí èèyàn kan a yọ fọmọtàbí láwọn ọmọ tàà sì ń tọ́ lọ́wọ́ tàà ń bọ́ wọn àwọn afáà ní tó bá ti táwọn ọmọ tó náà ti dádó fún ara wọn òun náà ti di bá lélé fún ara rẹ̀ òun náà ti tó òun náà ń ọmọ bẹ́ẹ̀ ni bàbá ìwọ ti di bàbá ti tiẹ̀ òun ní yọ ti tiẹ̀ àmọ́ àwọn tí máa ń bẹ lábẹ́

mùsùlùmí nìkan là ń yọ fún mùsùlùmí nìkan náà là ń torí rẹ̀ yọ bákanáà ń ṣe ọ́nà alẹ́sọ́láàtò sẹ́lẹ̀m ó pàtẹ́ pé zakatul fitri ká sáájú káwọn tó máa lọ sí eid ìyẹn ni ọjọ́ tàbá ń ṣe ọdún eléyìí hadithi yìí Bukhari àti Muslim ló fún wa bá àti ń sọ láwọn àsìkò tá a wà yìí àti láwọn àsìkò kan tó ti lọ síwájú tí ò tí ìfẹ́ púpọ̀ awuyewuye ń lọ lọ́tún ń lọ lọ́sì ó ń lọ ń wájú ó ń lọ lẹ́yìn nípa wípé zakatul fitri èyí tá a ti mà láwùjọ tiwa látọjọ́ tó ti pẹ́ láyé nílẹ̀ Yorùbá àbíká nílẹ̀ aláwọ̀ dúdú Nàìjíríà àti láfíríkà òun náà ní ká máa fún jẹyọ zakatul fitr látara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí ní ìtàwọn ẹlòmíì ṣe àwọn bẹ̀rẹ̀ sí ń gbé jáde tí ò tí ìfẹ́ púpọ̀ láwùjọ tiwa wípé a lè fowó yọ yíwọ́ mùsùlùmí ó yẹ ká mọ̀ èwo làá wa ta'ala èyí tí ń gbọdọ̀ ní àgbọ́yé

Sheikhul Islam Tèmí àwọn náà sọrú ẹ̀ gbogbo àwọn tá à ń sọ yìí Umar Abdul Aziz àwọn náà sọrú ẹ̀ náà àwọn tí wọ́n ti síwájú wa tán jáwọn àfà wọ́n ní kò sí tó burú torí wípé ẹ̀dẹ̀ náà la fi ń ṣe fún tálíkà tálíkà mi gbangba mi kìí tún jẹ lọ́rọ̀ rẹ̀ kàn níjọ ọdún yóò fẹ́ láǹfààní kó ra nǹkan mi kápú fún lówó kó fi ra tó bá fẹ́ rà ó lè jásọ ló fẹ́ rà fáwọn ọmọ àbónà fẹ́ ra sọ fún ara rẹ̀ tó fi sọdún ká fún lówó ẹ̀ kó fi tún tó bá fẹ́ ṣe wọ́n ní ilé ilé rí àwọn ilé ilé rí àwọn kìí kí wọ́n mẹ́rí kí wọ́n lọ́rọ̀ ọlọ́run àbí wọ́n mẹ́rí kí wọ́n súnà náà Muhammad sallallahu alaihi wa ju wípé àwọn ń wo ni ó wà mọ́ ní ayọ zakadu fitri fún làwọn fi mú ìdájọ́ ilé yìí wá nínú ọ̀rọ̀ tí wọn náà ọ̀rọ̀ kejì ó lọ́rọ̀ àwọn malikiya àwọn àwọn hanabila àtọ̀gọ̀rọ̀ wípé bá náà bí ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kò dákọ owó oúnjẹ ló dákọ àwọn pọ̀ ló ń kà ju àwọn ẹni àkọ́kọ́ lọ gbogbo àwọn àfáà sókù lẹ́yìn àwọn hànàfíyà bóyá àwọn àfáà màlìkíyà ni àwọn àfáà ṣàfíìyà ni àwọn àfáà hànàbílà ni àtàwọn ọ̀gọ̀rọ̀ àfáà mi ti wọn ti ẹ̀sùn mọ́mọ́ jábù kankan gbogbo wọn lórí apparent meaning ìtumọ̀ èyí tó hàn sọnù hadith yẹn wípé ọ̀ràn yẹn ni bàbá yọ zakatul fitr àìfowó yọ oúnjẹ tánà bí dákan yẹn láàfin yọ wọ́n nítorí pé ọ̀rọ̀ táwọn ẹni àkọ́kọ́kọ́ sọ yẹn àwọn ò rí tẹ́sì fún wọn ò ẹ̀rí fún ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu Muhammad sallallahu alaihi wasallam wọ́n nítorí wípé ẹni tẹ́ fẹ́ bù ní nǹkan ó ní í ṣe pẹ̀lú kó yóò yá sí pé àsọyé ń bẹ láàrin ẹ̀yin àti ẹ̀ sówó lo níìdì ni àbóúnjẹ lo níìdì ẹ́tẹ̀mọ̀ bí léèrè ìgbà tẹ́ ń bí léèrè sí yẹn òun kọ́ ló ní ọsọ́rítì lórí owó tẹ́fẹ́ fún ẹ̀yin lẹ́yìn ní ọsọ́rítì ẹni bá jẹ́ bùyàn ní nǹkan ó lágbára nǹkan yẹn lọ́wọ́ tó bá wọn lè bùn so ìwọ tó ni nọ́ọ̀sù àdìsí sọ òun náà ní kó lo oúnjẹ oúnjẹ yẹn ló gbọ́dọ̀ lò ẹrú sí ọlọ́run èyí tó tẹ̀wọ̀n sí náà ọ̀rọ̀ méjèèjì

kò wà níbàmú sí súnà náà Muhammad tó ní àlàáfíà sallallahu alaihi wasallam ó tún wá já sí pé ń gbọ́rọ̀ yìí gba wájú ọ̀rọ̀ náà ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ irú ọ̀rọ̀ ẹni yẹn àáfẹ́niyàn lọ́wọ́ rẹ̀ ní ìjáfà rẹ̀ láfà àmọ́rọ̀ kò lẹ́tọ̀ fún mùmìnì lóbìnrin àti mùmìnì lọ́kùnrin idha qada Allahu wa rasulu amra tí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tán bá ti pàṣẹ ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn tán parí ìdájọ́ kan nínú ẹ̀sìn an yakun lahumul khiyaratu min amrihim kíró ìṣìnà ní ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ya a gbọ́dọ̀ jìnà sí irú àwọn tí síbẹ̀ ibi tá bá ti rí tọ́lọ́wọ́ bá sọ tó hàn sí wa sọ tó hàn sí wa ìgbìyànjú ìmọ̀ ẹ̀sìn àwọn àfáà míì níbẹ̀ mọ́ ìyìn sọ tó kílẹ̀ sọ tó kílẹ̀ Allah subhanahu wa ta'ala ó tún ní ya ayyuhalladhina amanu mú pẹ̀yìn mùmí ní òdodo la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ má gbé nǹkankan gbáwájú ọlọ́run àti jíṣẹ́ rẹ̀ inú ẹ̀sìn wattaqullaha tí wọ́n náà bá wọn ń gbé káàkiri pé àlèfowóyọ́ àlèfowóyọ́ àlèfowóyọ́ tó ń bá wọn promote idea yẹn ibo ló fẹ́ ju àdísì ibùnú ìmọ̀rù sí ó wà textual evidence tó strong ní táà lè tún síbò míì mà wípé oúnjẹ lànàbì ni a fi yọ kò síbò míì tẹ́fẹ́ tún sí má bẹ́ẹ̀ bá sọ pé lásìkò tí wá àwọn èèyàn bùkátà tó ń jẹ òsìpọ̀ ń ta òsì táwọn èèyàn nígbà tó ń sin ọlọ́run ló ní ayé jàyè ti wá lọ lóṣọ́lọ́ fi ń sọ náà àdísì kan wípé èyí tí ń pàmì láyà kálù ń máa mi tó bá ń dòpin ayé ọlọ́run ti ilé ayé kalẹ̀ fún yín ọrọ̀ rẹ̀ yóò ti lẹ́kùn rẹ̀ kalẹ̀ fún yín ìdẹ̀kùn òde owó òde owó pọ̀ so ẹrù òsì ò bà mí fún yín tó tí bó sì tó pọ̀ sí lásìkò yẹn ànábì lẹ́rù òsì ò bà ń fáwọn èèyàn àmẹ́rù ele ní ń bá anabi ànábì lẹ́rù lowo ní lówó ẹ padà lówó ẹ ní lọ́rọ̀ ẹ padà lọ́rọ̀ ò sí ń bẹ láyé ànábì jẹ́ bí pé mùsùlùmí ó kù wọn ò ní rówó tí wọ́n akọ̀ fi èsìn so tó bá ní ká fi owó lọ zakato fitri ló na gbogbo àwọn wọ́n fara mọ́ ọ̀rọ̀ kẹyẹn kò sí kanú tó àwọn ọmọ lẹ́yìn àwọn sábà ni wọ́n wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ yẹn lórí àwọn gbìyànjú kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn tí ọ̀rọ̀ lọ́rọ̀ ànábí ò sọpọ́ọ̀tì ni táwọn náà bá wá wò níbi tí láàkáyè náà wà lẹ́nìí bí ìta wá ti le tó lẹ́nìí ṣé ebi ń pa mí ló pọ̀ jù ní àbí ìrásọ̀wọ̀ ebi ń pa mí ló pọ̀ jù láwùjọ mùsùlùmí síbẹ̀ tó bá rí ó yóò mọ̀ béèrè aṣọ yorùbá bọ̀ náà rọrùn wọ́n ní bí bẹ́ẹ̀ bá ti kó òun ìfẹ́ ìfẹ́ mọ̀ bùsẹ̀

pàápàá jùlọ àwọn afáà ni wọ́n sọ fún wa wípé lẹ́ṣì hádà fi mọ́rù dìlọ́sì gbogbo tí jọrọ ẹ̀sìn tá bá ti rí ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́ ẹ̀rí ọ̀rọ̀ ànábìsẹ́ lórí àìkí ṣègbìyànjú kan lórí ẹ̀mà ẹmọ wa náà ṣègbìyànjú ẹ̀mí náà tún wò báyìí ó léwu nǹkan kan mọ́ nínú òfin ẹ̀sìn èyí tó mọ̀ wò náà lọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wa sallam adọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣe fún wa la ilaha illallah الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد عباد الله فإن العبادة الأخرى التي تنتهي أو ننتهي بها عبادة صوم رمضان هي عيد القصر هي عيد العيد أو عيد الفطر الذي تثبت أو يثبت برؤيته أو برؤية هلال شهر شوال أو بإعلان رؤيته من أمير المسلمين وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن قم عليكم فأكملوا عدة ثلاثين أو عدة شعبان ثلاثين متفق عليه وفي رواية لمسلم فإن قم عليكم فصوموا ثلاثين يوما فلا يصام شهر رمضان ولا يتعيد من الفطار منه بالحساب التقومي أو بإذن أمير جماعة أو بأمر عالم أو باختيار يوم معين مسبقا ذوقا لهوى واتباع لحظوظ النفس فالأمر أمر دين الله تعالى وشريعة رسوله المصطفى صلى الله عليه وآله وسلم أدعوكم الله سبحانه وتعالى gbogbo ẹni tí ó ní àtibọ̀tán rí láyé yóò bẹ̀rù ọlọ́run

lè táà fi ń parí rọmọdọ́nù gbígbà láwẹ̀ òun náà ní ká ṣe ọdún ìsọdún ìtúnu àwẹ̀ yìí ọ̀nà méjì náà la fi mọ̀ pásọdún nínú kárí in tí ń jósù kẹwàá lóòsù tó tẹ̀lé oṣù rọmọdọ́nù kárí kó lé lálẹ́ àbí kí àwọn aláṣẹ wa tán jẹ́ aláṣẹ mùsùlùmí kí wọ́n kéde pé wọ́n ti rí láwọn àyè kọ̀ọ̀kan bẹ́lẹ̀ bá nígbà náà a máa sọdún àmúgbà tí ò bá ti rinlẹ̀ a lè sọdún Abu Hurairah radiyallahu anhu olóńṣe ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ pé súnmù rẹ̀ rọ̀ ìyẹ́kì ẹ máa gbàwẹ̀ Ramadan yìí bẹ́ẹ̀ bá ti rí oṣù tẹ́fì gbà wọ́n á fi rọlẹ̀ rọ̀ ìyẹ́kì bẹ́ẹ̀ bá tó bá ti pé kùrùkùrù bá bojú tẹ́ẹ̀ráfà náà ti rósù fa akmilu iddata sha'bana 30

torí pìlẹ̀ lọ́dọ̀ mùsùlùmí ìpìlẹ̀ nínú ẹ̀kọ́ tó ń ṣe Ọlọ́run bá kọ́ wa onípòsò ojú ọ̀run yìí mọ́kàndínlọ́gbọ̀n ni máa ń jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n òní ń jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n yìí lè wáyé bẹ́ẹ̀ lóṣù mẹ́rin tẹ̀léra wọn bẹ́ẹ̀ lóṣù márùn-ún tẹ̀léra wọn bẹ́ẹ̀ ká torí ọgbọ̀n ọjọ́ kan tó ní tọ́gbọ̀n ọjọ́ fi wáyé nínú oṣù ní òka oṣù oníkójá sí pé àrósù èyí tàà fẹ́ parí débi táfi rí mi àrósù tá a fẹ́ padà mú lẹ́yìn ètà ń lò lọ́wọ́ so tá àbájí ìrósù tá a fẹ́ padà mú yẹn ó ti di ọ̀ràn èèyàn káka ọgbọ̀njọ́ pé ìta àwọn anú ẹ̀ àmọ́ tá bá ti fi lé rósù míì mọ́kàndínlọ́gbọ̀n yẹn lámàkà eléyìí nípìlẹ̀ láwọn fi sọ wípé ó ń ṣe ọlọ́ àlẹ́sọ̀lá àti òṣèlá gbogbo àwẹ̀ rọ̀mùdọ́nù tó gbà tó nígbà tó dé Màdínà lọ́dún kejì tó sì jẹ́ tó dé Màdínà náà ni Allah subhanahu wa ta'ala ṣe òfin ká gbàwẹ̀ fún ló ṣe òfin ká ṣe ọdún ìtúnu àwẹ̀ fún ó sì gbàwẹ̀ bí méje bí mẹ́jọ kó tó fi lé ayé lẹ̀ gbogbo tó gbà yìí wọ́n ní bí méjì péré ló gba ọgbọ̀n rẹ̀ gbogbo tó kù mọ́kàndínlọ́gbọ̀n ni so kò sí nǹkan tó ń jẹ́ páwẹ̀ òpé àwẹ̀wà òpé 28 ló gbà ní àbí 27 ló gbà bó wá ní bá gba 29 àwẹ̀ rẹ̀ pé péré péré péré péré kò lé tó bá sì kọ́gbọ̀n náà ó pé àti 29 àti 30 ló pé 31 ni ò sí nínú ẹ̀sìn 38 náà àti 28 náà sì sí nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn tọ̀hún ka àwọn èbó láti rí 28 láti rí 31 àmọ́nù sílẹ̀ islamu 29 ń bẹ 30 ń bẹ lórí bẹ́ẹ̀ ìwọ mùsùlùmí òdodo ó lè gbàwẹ̀ Ramadan ó sì lè lóhun sáfẹ́ ẹyẹ kó ń sọdún pé òun ṣètúnú àwẹ̀ pẹ̀lú kó mọ́ ń lo calculation calendar pé mo ti mú lẹ̀ ó ti rí ìdí ẹ̀ kí ló rí ìdí àbíkó ní àmírù ẹgbẹ́ wa àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ nìyẹn tán ti ra wọn bàbẹ́ súnà àwọn ẹgbẹ́ wa àmírù ti sọ wípé ọjọ́ báyìí láti túnú àwẹ̀ rárá o àbọ́jọ́ báyìí láàmáwẹ̀ rárá o àbí rí bẹ́ẹ̀ àfáà wa àgbà àfáà wa wa àgbà àfáà wa wa àwọn ti ní ọjọ́ báyìí lábẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ báyìí lásọdún àwẹ̀ rárá o kò rí bẹ́ẹ̀ nófin ẹ̀sìn àbí kí wọ́n fún ara rẹ̀ gan kó ti tẹ̀sà ọjọ́ kan kalẹ̀ gbogbo bá a ti ń sọ yẹlòmí ti mú ọjọ́ ńlẹ̀ fún ara ẹ̀ kò tẹ̀lé àmírù ẹgbẹ́ kan kò tẹ̀lé àfáà kan kò tẹ̀lé èyàn kankan ó kàn ti káfúnra rẹ̀ wípé ọjọ́ báyìí bí wọ́n ló rọ́sù mhm, tí wọ́n ló bá wọn bí wọn ò tí wọ́n ló bá wọn èmi ń tèmi o ọjọ́ tí màá sọdún ni ara àwọn ẹlòmíì bẹ́ẹ̀ tí wọ́n yẹn a ti láwọn jẹ́gbẹ́ náà kan ṣe rú eléyìí ìtakùfin ọlọ́ọ̀bà ọlọ́run ní ìdàmúrú ẹni ọ̀nà méjì yẹn náà ni táàfin sẹ́sìn lábala tá à ń sọ yìí inú ká fúnra wa rí ó náà wọ́n àfáà sọ débi wípé káníwọ̀ gan nìkan náà ló fúnra rẹ̀ rí oṣù orí kó lé báyìí pé oṣù táàfi sínú àwẹ̀ ní táàfi tètún àwẹ̀ ní báwẹ̀ ti tán kó ìwọ́n ni kí o lè jẹ́lẹ́rìí nù Islam

tó bá ti lè ráwọn èèyàn kékeré tètè mọ́ra wípé kó tó dìgbà tí ó wọ̀ padà tó tó pé oṣù òjò ìlétésù òjò ń gbà mí ó lè mọ́ lójú 7 minutes lọ lójú sánà tó fi ní rí má kó tó ráwọn èèyàn wádé tó tó pé ò lè fẹ́ tí ṣe mùsùlùmí kó ní kó wò pé mi àti ni àrárá Ògúndé yìí ò lọ́rọ̀ níbi ọ̀rọ̀ Islam ó lọ wá mùsùlùmí ẹgbẹ́ bíi tiẹ̀ kì í wá sí mùsùlùmí kéètò ó zìnà torí pé kò kí nìyẹn náà tó ní gba ẹ̀rí rẹ̀ jẹ́nu ẹ̀sìn ẹni tí mú títí ṣe zìnà tí ń tojú bọlé wọn ò láyé àti gbẹ̀rí wọn jẹ́nu ẹ̀sìn ẹni tóun náà mọ́ níwọ̀nba níjọmọlúàbí tóun náà sẹ́ẹ̀tì níwọ̀nba bí jọmọlúàbí irú ẹni yẹn ló pè mọ́ra kó tó pè dé ẹ̀rí mọ́ ẹgbàwẹ̀ àjọgbàràgbà ni òòrósù ṣùgbọ́n ti rí nìyẹn kò sì rí dáwọn aláṣẹ wa wọ́n náà rí láwọn bí báyìí wọ́n rí láwọn bí báyìí tún wá tún dààmú ara ẹ̀ ó ní mi trọ́ọ̀sì àwọn olórí wa yẹn wọ́n ti ń bà wá láyé jẹ́ tí wọ́n fún wa ní omi wọ́n fún wa lọ́nà wọ́n fún wa ní free education ẹ̀sìn wa náà wọ́n bàjẹ́ mọ́ wa lọ́wọ́ so tó bá ti wá rí bẹ́ẹ̀ eh, wọ́n rí máa pọ̀ tó wà ní salamu ẹgbọ́sẹ̀ ẹ̀rọ yẹn lóòótọ́ orí iṣẹ́ ti rí òkú ọ́ láwọn àfa àwa àwọn olórí wa ó kàn rẹ ni òun wọ́n náà rí kẹ́bì wọ́n rí a ti ń sọ̀rọ̀ yìí tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ọ̀rọ̀ bá rọ́sùn afẹ́sẹ̀tún àwẹ̀ àrọ́sùn afẹ́gbàwẹ̀ aláwẹ̀ ríkẹ́ tó ti rú pé àwọn atáyí sàfà káwo kí ni táwọn aláṣẹ wá fẹ́ sọlé lórí ní kásìmọ̀ tẹ̀lé wọn tó bá dòjò alìkìyàmọ̀ a rí ẹ̀rí níwájú ọlọ́run pé a tẹ̀lé wọn lórí tó sọ fún àwọn àfáà tí wọ́n sì ń ṣe àwọn iṣẹ́ níbi kọmitì wọ́n èé ṣe àwọn àfáà tẹ́mọ̀ kan kéwú gbogbo ẹnu la fi sọ àwọn scholars tó ń bẹ lọ́rọ̀ moon sighting lọ́dọ̀ sùsánù sókótó wọ́n èé tà àfáà tí wọ́n kọ́kọ́ ìjókòó tó mọ̀ kan kéwú àwọn àfáà tí wọ́n ní ìmọ̀ ni wọ́n ní ìmọ̀ nínú Nàìjíríà níta wọ́n mọ̀ kí wọ́n nímọ̀ bàbá yóò sì ṣe àbòsí bó ti múlẹ̀ Haúsá ló múlẹ̀ Yorùbá náà àfáà wọ̀nyí kódà nílẹ̀ Ìgbò àwọn kò fi ṣe lẹ́yàmẹ̀yà wípé àwọn sálàmà kò dúpẹ́ lómi ní ẹ̀wẹ̀kámọ̀ zone ẹ̀ zone kí ní ó sọ di president yà bí àwọn ẹ̀wẹ̀kámọ̀ zone àmìrù yẹn tí àwọn nìkan yóò mọ̀ jẹ́ lọ ní oyé tanra rẹ̀ mọ́ dára rẹ̀ láàmù àwọn oko tí wọ́n ti ro mọ́nì wọ́n tẹ̀fẹ́ mọ́ ro ogun tí wọ́n ti jà tí wọ́n ti ṣẹ́gun rẹ̀ wọ́n tẹ̀fẹ́ gbógun jà rẹ̀ mọ́ dára rẹ̀ láàmù nú ẹ̀sìn bó ṣe wà nìyẹn yóò mọ̀ lọ bẹ́ẹ̀ á sì mọ̀ sí lọ́run lábẹ́ wọn pẹ̀lú àṣẹ wọn tí ò bá jẹ́ takótọ́ ọlọ́run

torí pé àwọn wọ̀nyí wọ́n láwọn ọjọ́ méjì náà táwọn náà fi máa ń sọdún gbogbo àwọn ẹlẹ́sìn míì náà wọ́n láwọn ọjọ́ ọdún ti wọn bàtà náà bì dé òun náà rí àwùjọ ìlú náà ti dàgbà wípé àwọn ẹni wọ̀nyí náà láwọn ọjọ́ méjì wọ́n fi ń sọdún mà tó wá wọ̀ gbòòrò Madina ó wá ń sọ fáwọn mùsùlùmí wípé ẹ̀yin náà láwọn ọjọ́ kan kẹ́tó di mùsùlùmí ọjọ́ méjì tẹ̀ fi ń sọdún náà tẹ̀ ń dunnú Allah subhanahu wa ta'ala ó ti fi ọjọ́ mìíràn ó ti fi parọ́ èyí tó sì parọ̀ fún yín lọ́dún òun náà ni ọdún túnú àwẹ̀ àtọdún iléyá ibẹ̀ láti rí pé jẹmọ́ mùsùlùmí ọdún síse ẹ̀sìn ní ọdún ṣíṣe ẹ̀sìn ni kìí ṣe àṣà mọ́ gbé àṣàwọ̀ ní ọdún tó bá ti ẹ̀gbásàwọ̀ kọ́kọ́ iní ìrí ẹ̀sìn náà gbogbo àwọn òṣẹ̀sìn tó rọ̀ mọ́dún gbìyànjú kó pé ètò bọ́ wá dá lọ́sà tí ó bá ń tí ń jẹ́sìn ọdún méjèèjì náà láti nínú Islam káti túnú àwẹ̀ kàṣìléyá àlọ́dún kẹta èyí tàà fẹ́ fikún tó fi di kẹta lọ́dún ọjọ́ ọjúmọ́ à òun sì yàtọ̀ náà sáwọn ọdún méjèèjì tó kù lẹ́yìn méjèèjì yìí gbogbo àwọn ọdún tá padà rọ fúnra wa yẹn ọlọ́ọ̀bọ̀ òra wa ń sẹ́ rẹ̀ tó yìí súnmọ́ jù ní pé ànígbáládà rẹ̀ ń wájú ọlọ́ọ̀bọ̀ ti wá náwó kánára sí ọdún mòlúdì ọdún lẹ́yàpìl kadiri ọdún ọdún ìjírá ọdún káyókáyó ọdún ebi ebi gbogbo orú àwọn ọdún lóríṣiríṣi yẹn ọlọ́wọ́ bó ràn wá lọ́kọ̀ òfẹ́ ràn wá ń tẹ́ rẹ̀ ìtọ́lọ̀ bá yàn ń sẹ́ rẹ̀ tíyàn bá ti torí torí tíyàn bá ti torí tọ́lọ̀ lè yóò mọ̀ retí dáadáa àmọ́ ìtọ́lọ̀ bá yàn ń sẹ́ rẹ̀ tíyàn kàn ṣe àti wàhálà tó yàn náwó yàn nára àti wàhálà láfíà ara kò sí tíyàn ó bá ń bẹ̀ wájú ọlọ́run gbogbo tó sì ní tó ní ìdíká ṣe níjọ ṣe dáadáa obìnrin ní islam ò fàyè lẹ́kọ́ lòun fi pẹ̀ fún ìtànàbí sọ ń pa rẹ̀ ní obìnrin tó ń lo nǹkan ta tí ń já síkẹ́ sí kan táwọn ọkùnrin ń bẹ náà kan wọn táwọn sọ pé ìyá lè kẹ ajá náà lè kẹ ẹ̀rígbó tó rí kẹ ànábì ní ni ọ tó bá ti darí ilé pẹ̀lú tùràrí tó lo lọ́wọ́ jànábà hadith ànábì muhammad ni obìnrin ó kọjá báyìí ó bó ti lé sọ́wọ́ ló lé sójú ló ti gagaga gbogbo bàtà ló ga gbogbo tí yìí ìbẹni tó kẹlẹ́tẹ̀ yìí alẹ́dínà tí kọ́lẹ̀ ìmọ́rọ̀ àwọn tó ṣe wípé àsanbẹ́nú ọkàn wọn wá ní káẹ̀ wà láì wọ́n tọ́jú obìnrin yìí ọkọ rẹ̀ tọ́jú rẹ̀ o tó ní fìtín tó ń dálẹ̀ láwùjọ tó ti rí fìtínà yóò di wípé kọ́mọ dẹkọ̀ rẹ̀ káàkiri láti lu ọkọ rẹ̀ torí pé ó bà fún wa wọ́n ti ló fà á obìnrin rẹ̀ mọ́ àwọn ọjọ́ jímọ̀ kó wá kún tèkún gbogbo ẹ̀ lu mú lu tí kó wá gbé jáde kó lòun lọ yìí láìsẹ́ kó lòbójú

tó rọ̀ mọ́ kákìrán id ẹ̀rùn sí ọlọ́run ní kẹ́kẹ́ mẹ́ tó ya fẹ́nu kan èdè ní ọjọ́ jímọ̀ tó kẹ́yìn inú oṣù Ramadan tó wá ní ọlá kan bí wájú ọlọ́run tó ní ẹ̀sà kan bí wájú wá aláfẹ́ súnmọ́ ní jímọ̀ tèní ju jímọ̀ kí ó tún wá zòrù tó kẹ́yìn Ramadan ìyátọ̀lù kọ́dìrì náà nìyẹn rárá o kámọ́rò tó lè ní àlàáfíà kò ní àlàáfíà torí pé òru àná òru 28 nìyẹn òru máa síwájú ọ̀sán ìṣẹ́lẹ̀ Islam àti lòru sẹ́yìn òru aláàánú yẹn ní sí òru ọjọ́ ojúmọ́ nìyẹn kìí sálẹ̀ ní lòru ojúmọ́ bálẹ́bálẹ́ lè ní alẹ́ tì ní alẹ́ sábtì là ń pè alẹ́ sátọ̀dẹ̀ kìí sálẹ̀ júmọ́ ibi tí a ti ń jẹ́ ẹ̀tẹ̀ ọ̀rọ̀ jù nìyẹn ní calculation wa a ti lòru júmọ́ sẹ́yìn ọjọ́ rẹ̀ láńlò lé ní tóhùn sí ní báyìí wọ̀ta sínú àti bọ́ tí òru ọjọ́ Saturday so kò correct káwá ní a in fact Jímọ̀ ní ó tún yàtọ̀ ajẹ́ pé bóyá òru alẹ́ àná yẹn òru láti lọ́kọ́dì rárá o kèésòun torí àmẹ́bì ní ká máa wá láti lọ́kọ́dì ká máa wá sígbà wo 21 23 25 27 29 ọlátẹni 29 níjá sí pé alẹ́ tèmi lálẹ́ alẹ́sìn tàbí ń sọ yóò mọ̀ jalè sábì bákan náà mọ̀ láwọn èèyàn lòmí wọ́n mọ̀ kóra wọn jọ bàbá ti kí jímọ̀ àtẹ́ni ìsìn wọ́n láwọn ń sàdúrà papọ̀ tó dúpé jímọ̀ tó bá ti kẹ́yìn rọmọdọ́n jímọ̀ alárin ní ó máa ń dá ìyàtọ̀ rárá òkú sí ẹ̀rí fún àtúwà ìlèmọ́nà lọ àbìdí ìnìkún fẹ́ẹ̀kọ́lọ́ lẹ́sìn yìí ni nígbàtí ń sọ̀rọ̀ fámílì èèyàn kì àṣà alúgbọ̀n ò lé sí bó ṣe wọ́n ẹ̀yìn tẹ́ jẹ́ lu àṣà yẹn pọ̀ kátọ́wà sọ pẹ́sìn ọlọ́bà subhanahu wa ta'ala kọ́rọ̀ àwọn ẹlòmí òfin yẹn fílà ní lẹ́yìn àásírì lẹ́yìn wọ́n kò kóra wọn jọ ah, wa ni wọ́n ti kàjú àwọn ìyá wa báyìí owó bẹ̀rẹ̀ sí máa jáde ní rárá o kò rí bẹ́ẹ̀ subhanahu

gbogbo problems tá ń yìn àwọn tó yẹyẹ mọ̀ wípé àwa fúnra wa là ń kírètì ẹ̀ torí bí àwọn ìṣòro tá ń kírètì ẹ̀ làwọn kan náà ti ń jẹun ọlọ́run ṣàánú wa o fọ̀nà wa o fọ ẹ̀mí wa mọ́ o àwọn aláṣẹ wa mọ́sà ìbá tún wọn ṣe àwọn aláṣẹ mọ́sà ìbá tún wọn ṣe àwa tí wọ́n ń darí ti wá burúkú sí wọn lọ gbogbo àwọn ọmọ ń sọ èmi àti ẹ là ń bá lórí là ń bo lórí jẹ́ èmi àti ẹ̀ náà ni ọmọ tí wà fà àgbẹ̀ oníṣòwò

ìgbàta ní olori ìṣe mùsùlùmí jọ́kì náà náà bá ṣe ń ké náà nìyẹn ẹmọ́ àtàkì ẹ̀má ẹmọ́ ìfòsì àgẹ́sì olórímọ́ ìfẹ́bò farama òun jẹ́ tó ṣe yóò bá yíbó lóun bá ṣe ń sọ ń gbà ìrìn láti mọ́ sọ náà nìyẹn táwọn olùfin ní tíráyé ma, a lórí ẹ̀yìn olórí ṣe olórí ẹnu ma rìn káàkiri máa gbolẹ́ ẹnìkan pé ṣe wọ́n fún wọn nǹkan àwẹ̀ ṣe wọ́n fún wọn nǹkan àwẹ̀ ṣe wọ́n fún wọn ẹ̀yìn ti bẹ̀ẹ́ ti sẹ́sẹ́mú àwa náà láàdáa lọ́lọ́run fi ń yà tí wọ́n kù díẹ̀ lè wá lórí ma bi ma bi nle. bá ti láàmúra fẹ́ sọdún yìí zakatu sí ìsafẹ́ yọ ó lówó tí è yọ kò yọ òkè ní ó sì mọ̀ bú gọ́fúnà pé gọ́fúnà ò sanwó oṣù ó sì lówó tí ẹ̀ lọ́wọ́ olóòmù gọ́fúnà gọ́fúnà kówó jẹ in tó yẹ ó ṣe lẹ́tọ̀ lórí ìyàwó olówó ẹ̀lọ́wọ́ kò ní ṣe láti ní ẹni tó bá gọ̀pa ní sékè lórí tó gbogbo ti tiẹ̀ bí wọn náà bá dáyé yẹn ó sì tó burú ju ṣe ẹ lọ kódà wà ní ọlọ́run ó padà fẹ́ jẹ́lẹ́gbẹ̀ẹ́ ìwọ́n jẹ ìsùn yẹn yìí ẹjá tún ra wá sí o àwọn olóyè ọlọ́run dákùn bá sàbà tún wọn sí gbogbo àwọn tán dá mọ́sà tún wá sí ọlọ́run dá wa padà sí bí ẹ̀sìn wa ìdápadà tó rẹwà èyí tá ń gbà nù rọmọdọ́n tá fẹ́ gbà parí ọlọ́run dákùn mọ́ fi ṣe àgbàmọ́ fún wa já pẹ́ lórí dáadáa ọlọ́run dákùn ìwọ ló ní ọkàn lọ́dọ̀ mọ́sà ẹ̀dọ̀ ọkàn wa síbi tí ò in ce dáadáa lé ayé ọlọ́dá kọmọ́sá ìsálọ́dẹ fún wa dáadáa alìkìyàmọ̀ kọmọ́sá ìsálọ́dẹ fún wa tó pé wọ́n lọ́wọ́ bá ń kọ́ wọ́n ló ní kàtà kó sọ́yàn kó nù náà la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu